àwọn tó pa Timothy Adégòkè ẹ jáde síta o àṣírí wọn ti tú nílé lóko ẹ wá wá àwọn tó pa Timothy Adégòkè àṣírí wọn ti tú àwọn rèé ẹ wá gbọ́ bó ṣe jẹ́ bó ṣe jẹ́ ẹ wá gbọ́ bó ṣe lọ pàṣẹ bó ṣe lọ bó ṣe bọ̀ lórí àwọn tó pa Timothy Adégòkè ẹ ká lọ ẹ wá gbọ́ afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùrọ̀ adìyẹ fùrọ̀ adìyẹ ti fẹ́ síta àtúpẹ́ fọlọ́run a kí ọkùnrin takuntakun Oríyọmí Hamzat ọkùnrin tó ń dúró ti òdodo ọ̀rọ̀ ọkùnrin tó ń dúró ti ẹni tó bá fẹ́ yan ẹ̀dá tó bá fẹ́ yan ẹ̀dá kejì ẹ̀ jẹ tó máa dúró tì wọ́n lọ́rùn tí ò ní jẹ́ kán lọ adúpẹ́ fún Hamzat pẹ̀lú iṣẹ́ akitiyan tó ṣe akíkanjú ọkùnrin ni wọ́n bu wọ́n yẹ̀yẹ́ wọ́n ló nírọ́ ni òpùrọ́ ni ẹ wá gbọ́ bí wọ́n ṣe rí wọ́n ṣe rí ẹni tó pa Timothy ẹ gbọ́ bí olóyè Alhaji amzad bó ṣe sọ nínú ọ̀rọ̀ yẹn ẹ gbọ́ gbogbo yàrá lé káwa mọ ẹntì káwa mọ bọ́rọ̀ sí lọ ẹ gbọ́. a ti rí CCTV CCTV àwọn ọlọ́pàá ti kó lọ CCTV ó ti rìvíìlẹ̀ fún wa táìmù tí wọ́n pa Timothy gangan ọwọ́ aago méjìlá ni wọ́n wọlé àwọn wo ló wọlé Mashood tó jẹ́ alábàáṣiṣẹ́pọ̀ alábàáṣiṣẹ́pọ̀ Adédoyin tí wọ́n jọ máa ń ṣerú iṣẹ́ láàbí tẹ́lẹ̀ Mashood wọlé Adédoyin wọlé Abdulrahim ọmọ Adédoyin tí wọ́n lòun ló ń wà ìjájò tẹ̀ òun náà wọlé a rí àwọn èèyàn yẹn wọ́n wọ inú rúùm tí Adédoyin wà inú rúùm tí Timothy wà wọ́n wọ ọbẹ̀ nígbà tí wọ́n wọ ọbẹ̀ lẹ́yìn bí àkókò díẹ̀ àwọn kankan àwọn ẹ mọ̀ pé wọn kì í fi cctv sínú room so lẹ́yìn bí àkókò díẹ̀ wọ́n jáde ìgbà tó máa jáde wọ́n ti fi okùn dè Timothy wọ́n ti ká wọ́n ti dè wọ́n ti yí ní aṣọ aṣọ hòtẹ́ẹ̀lì yẹn wọ́n wá gbé sínú páálí wọ́n tún wá fi okùn dè páálí yẹn wọ́n wá gbé sẹ́yìn búùtù mọ́tò àrí Moshood àrí Adédoyin fúnra rẹ̀ adẹ̀rí abdulrahim ọmọ dr adédọyìn. a máa kí afa àwọn alhaji hamzat oríyọmí a kí wọn kú oríire wọn kú iṣẹ́ takuntakun gbogbo ẹ̀yin tí ẹ wà níta nígbà tí ọ̀rọ̀ adédọyìn abdulrahman adédọyìn tó ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ gbogbo ilẹ̀ jáde síta tẹ̀ ń pariwo ẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ ń bú gbogbo yàn kódà wọ́n bú èmi náà wọ́n ní kí ni mo kí ló kàn mí níbẹ̀ pé mùsùlùmí ni mo jẹ́ kó yé wọn pé èèyàn jẹ́ mùsùlùmí kò ní kí wà burúkú kó mọ̀ bá kó mọ̀ tara ẹ̀ jáde mùsùlùmí kọ́ la fẹ́ wò ìsìláàmù ọ̀tọ̀ kíyàn ṣẹ̀sìn kíyàn jẹ́ mùsùlùmí ọ̀tọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń fi ìsìláàmù parọ́ ṣe ìgbàgbé níjọ́ náà lọ́hùn mo béèrè lọ́wọ́ gbogbo ẹni tẹ́ sọ pé mùsùlùmí ni abdulrahman adédọ́yìn mo ní kí àwọn àfáà tó ń kírun lọ́dọ̀ wọn àwọn àfáà àti mọ́sálásí tán ti mọ̀ kán jáde kán wá sọ̀rọ̀ àràfà ah, kankan láti jọ́nà tó lè jáde tó lè dìfẹ́ǹdì Abdulrahman Adédoyin pé kì í sàpàyàn pé kì í ṣe ritualist ààrẹ ah, nìkan kan tó jáde láti sọ̀rọ̀ nígbà náà lọ́hùn àwọn kan tó sọ pé mọ nǹkan tó ń sọ ìsọkúsọ lòún sọ àtúbèrè lọ́wọ́ àwọn èèyàn náà pé tó ìwọ tó bá mọ̀ pé lóòótọ́ ni tó mọ Rahmon Adédoyin tó mọ kọ̀rọ̀ rẹ̀ jáde kó wá dìfẹ́ǹdì ẹ̀ ààrẹ ah, nìkan kan tó dìfẹ́ǹdì ẹ̀ ṣètìwá gbọ́ ẹ̀yìn àràlé àṣírí ti tú kámẹ́rà cctv ó ti gbé jáde gẹ́gẹ́ bẹ́ẹ̀ nẹ̀sì gbọ́ bí alhaji hamzat oriyomi ṣe sọ moshood àti abdulrahman adedoyin àti rahimi adedoyin àwọn méjèèjì àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ni wọ́n pa náà pa timothy wọ́n fẹ́ fi timothy rúbọ ayé wọ́n fẹ́ fi gbégbá ajé ni ọmọ ọlọ́mọ ẹni ẹlẹ́ni tó ń fẹ́ lọ tó ń wá àti jí èèyàn ní ìgbésí ayé ẹ̀ òun ló ń bọ́ bàmọ́ ló ń bọ́ fámìlì ó tún wá ń tẹ̀síwájú pé kóun lè jẹ́ èèyàn ó kàn jàjà dé síbẹ̀ pé kóun lo ìgbésí ayé fúngbà díẹ̀ kó sinmi kó lọ ṣe ẹ̀záàmù ẹ̀ ní University of Ife láàrin òru kan ọ̀sán kan náà pa ṣe gbàgbé ní fídíò tí mo ṣe láàsì mo ní nínú òtẹ́ẹ̀lì yẹn wọ́n ti sọ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ fún mi nǹkan tó máa ń ṣẹlẹ̀ nínú òtẹ́ẹ̀lì 18 tí ń bẹ nílé Ifẹ̀ wọ́n ní tó bá ti di lálẹ́ inú tọ́lẹ́ẹ̀tì wọn iná rẹ́ẹ̀dì náà máa ń tàn síbẹ̀ àwọn abàmì omi ló máa ń jáde nínú páìpù wọn ọ̀pọ̀lọpọ̀ yẹn ló lọ síbẹ̀ tán complain ṣùgbọ́n wọ́n bẹ̀ wọ́n pé ká má bínú pé páàpù àwọn ni ò da ọ̀pọ̀lọpọ̀ gílóòbù nílé wọn kí ni wọ́n ṣe tí kì í bá ṣe pé hòtẹ́ẹ̀lì yẹn wọ́n fi ṣe hòtẹ́ẹ̀lì okùn mẹ́ran ni ẹ má pè ní italy hòtẹ́ẹ̀lì mọ́ hòtẹ́ẹ̀lì okùn mẹ́ran ni hòtẹ́ẹ̀lì yẹn jẹ́ wọ́n ti detect wọ́n ti mọ gbogbo wọ́n ti pa Adédoyin sí wọ́n ti pa Timothy Adégòkè wọ́n mú ọmọlọ́mọ wọ́n pa lágo méjìlá òru Mọ̀ṣúdì àti Raimi àti Rahman Adédoyin àwọn fámìlì mẹ́tẹ̀ẹ̀ta àwọn apààyàn mẹ́tẹ̀ẹ̀ta bí wọ́n ṣe mú ẹni ẹlẹ́ni bọ́n ṣe pa bọ́n ṣe dì í lókun bọ́n ṣe jù sínú pálí inú inú inú nǹkan bọ́n ṣe jù sínú inú pálí tán lọ gbé tán lọ sọ látijọ́jọ́ yìí a máa ń béèrè pé níbo ni níbo ni Rahimi Adédoyin wà wọ́n refuse láti produce Rahimi Adédoyin gbogbo ẹ̀yin tẹ́ ń gbowó lọ́wọ́ wọn ṣe ti rí pé owó ẹ̀jẹ̀ lẹ́ ń gbà lọ́wọ́ wọn bàbá àtọmọ owó ẹ̀jẹ̀ ni wọ́n ná fún gbogbo yàn ẹ wá fi orúkọ Islam ẹ fi ẹ fi bojú ẹ ń ṣẹgbẹ́ awo kẹ́ lè jẹ́yàn sí nílé ayé yìí náà ibo là ń bálé ayé yìí lọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣèkàṣèkà irú ẹ̀yin tẹ́ dàbí Rahmani Adédoyin àti Rahimi Adédoyin yìí àti Moshood náà gbogbo tẹ bá ṣe láyé tẹ kójọ láyé ẹ má gbàgbé gbogbo tẹ kójọ láyé ẹ máa ṣe àkáǹtì ibi tẹ ti rí fún níwájú ọlọ́run bá kẹtó wà lọ́jọ́ náà àǹkó ẹ̀ lè wà lọ́jọ́ náà ẹ má tún gbàgbé pé gbogbo ẹ̀dá tó bá dìídì pa ẹ̀dá èèyàn kan ẹ̀dá ẹ̀mí ẹgbẹ́ alukurani ló sọ gbogbo ẹ̀dá kan mùsùlùmí kan àbẹ́yàn kan tó dìdí tó pa ẹ̀mí kan tó pa sóòlù kan tó pa nípakúpa ní mímọ̀ tó mọ̀ mọ̀ pa ni àbó fẹ́ lò fún kankan ni ẹ má gbàgbé pé nínú àkọọ́lẹ̀ tí ń bẹ nínú alukurani nínú àkọọ́lẹ̀ tí ń bẹ nínú sàbúrà gbogbo ẹ̀dá tó bá ṣe bẹ́ẹ̀ odidi èèyàn one thousand náà máa kà sí pópa torí pé ẹnìyẹn òun ló ń bọ́ fámìlì wọn ẹnìyẹn ló ń tọ́jú fámìlì wọn òun ni wọ́n gbẹ̀mí lé òun ni breadwinner wọn òun ló ń ṣàánú ẹbí òun ni olùtẹ̀síwájú ẹbí ẹ ti pa adé ẹ ti pa adégòkè nísìnyí báyìí kí lẹ fẹ́ káwọn ọmọ adégòkè máa sọ ìtàn wo lẹ fẹ́ máa sọ fún àwọn ọmọ adégòkè ìtàn wo lẹ fẹ́ máa sọ fún àwọn fámìlì Timothy ọ̀rọ̀ wo ni àwọn mọ̀mọ́ ìyàwó Timothy fẹ́ máa sọ fún àwọn ọmọ rẹ̀ pé tó bàbá rẹ̀ ó lọ sùn sótẹ́ẹ̀lì báyìí wọ́n pa ni. So ẹ̀yin ò sì pọmọ tí yín ẹ̀yin àṣekà ẹ̀yin oníbàjẹ́ ṣe mọ̀ pé ní nàìjíríà oṣù mẹ́fà mẹ́fà ní gbogbo àwọn àwọn èèyàn bíi ramani adédoyin àwọn rahimi adédoyin náà máa ń rí ní oògùn wọn wọ́n pọ̀ ní nàìjíríà bẹ́ẹ̀ àwọn ni wọ́n máa ń sọ pé ibi tí àwọn wọ mọ́tò dé àwọn ò ní irinṣẹ́ débẹ̀ kàkà yẹn kàkà kílẹ̀ sá kàkà kíkọjú tilẹ̀ ilẹ̀ ayà sá ni àwọn oníṣègùn àwọn oníṣègùn káàkiri tán sí gbogbo ẹ̀ ni tí wọ́n ń lo ẹ̀mí èèyàn káàkiri kán jí ọmọ ọlọ́mọ gbé ẹ wo December ta lò yìí tán ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ti jí gbé o ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ló ti ń wọ́mọ ẹ o à ń rí nínú newspaper ṣe báyìí wanted wanted wanted ni ẹ̀yin ìka Nàìjíríà ẹ̀yin ritual ẹ̀yin chief chief gbogbo yín ẹ̀ wá ń jẹ chief pàṣẹ rí chief lọ́kùnrin là ń rí chief lóbìnrin àṣewà ìkà tí gbogbo yín wù nìyẹn wọ́n wà nínú bọ́sì wà nínú muslim náà náà wà nínú kírísítẹ́nì o àwọn ṣífù ṣífù kírísítẹ́nì wà o àwọn ṣífù ṣífù muslim wà àwọn ṣífù ṣífù aláwo olóògbó ni àwọn ni Ramoni Adédoyin yẹn tán fi orúkọ ẹ̀sìn tán fi bójú ẹ pa Timothy àṣírí titú gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ jẹ́ ọlọ́pàá gidi tẹ jẹ́ ọlọ́pàá olùbẹ̀rù Ọlọ́run ọba tẹ ṣiṣẹ́ lérí ọ̀rọ̀ Timothy Adégòkè yìí a kí yín púpọ̀ ẹ̀san rẹ̀ kọ́lọ́n kó bá mi san fún yín alukurani náà ni kò sọ fún yín pé mọ́ni amila sọ́ọ̀lì àfàlì nọ́fṣì ẹ̀ gbogbo ẹ̀dá tó bá sí dáadáa ó ṣe fún orí ara ẹ̀ dáadáa tẹ́ ṣe yẹn ẹ ṣe fún anybody tẹ́ bá lẹ ṣe fún ìlú ẹ ṣe fún ìlú ẹ tún ṣe fún ara yẹn torí pé àwọn ọmọ yín náà máa jẹ nínú dáadáa tẹ́ ṣe. a kí gbogbo ẹ̀yin ọlọ́pàá tẹ́ wà nídìí ọ̀rọ̀ náà bẹ́ẹ̀ sì ni a tún kí alhaji hamsat oríyọmí akínwọn àti gbogbo àwọn tó dúró lérí ọ̀rọ̀ yìí tán jẹ́ kọ́rọ̀ yìí yanjú ẹ wá gbọ́ o ẹ̀yin ìjọba nàìjíríà ẹ̀yin olórí wa ẹ̀yin lọ̀rọ̀ kan o ibi tọ́rọ̀ dé lónìí kò gbọ́dọ̀ dàrú o a fẹ́ gbọ́ pé mistake ni cctv yẹn gbé wá a sì fẹ́ gbọ́ pé tó wọn ò rí ibi tán gbé sí mọ́ ẹ rí i pé nígbà kan nígbà tí wàhálà ṣẹlẹ̀ ní èkó ìkan lára àwọn mínísítà nàìjíríà ó kàn wo ẹ̀gbẹ́ kan ni ló bá rí kámẹ́rà yìí ń bẹ̀ ó sì gbé kámẹ́rà yẹn àwọn ọgbọ́n tí nàìjíríà ń dá nìyẹn ẹ máa jẹ́ kí ìdàkejì kámẹ́rà yẹn wá dé ká wá sọ pé ibi tí cctv yẹn wà ẹ̀rí mọ́ kẹ wá da kéèsì yẹn nù torí pé ẹ̀yin ẹlẹ́gbẹ́ awo bẹ́ẹ̀ ṣe ń bẹ ní court nílé ẹjọ́ náà lẹ́ ń bẹ nínú ọlọ́pàá náà. náà náà ń bẹ nínú àwọn àwọn mínísítà àwọn gọ́fúnà ó sì ní sáyẹn tẹ́ fi ń kíra yín ẹ má jẹ́ kí ọ̀rọ̀ yìí kó dàrú àfi kẹ́ dájọ́ fún Ramani Adédoyin àti Rahimi Adédoyin àti Moshood tó jẹ́ sí pé òun ni ẹ́jẹ̀ǹtì tó ń bá wọn sí gbogbo ẹ̀ káàkiri àfi kẹ́ rí pé ẹ dájọ́ fún wọn tó bá sì jẹ́ sí pé ó gba pé káwọn lọ sí ẹ̀wọ̀n gbére ni ẹ ṣe láì ṣe bẹ́ẹ̀ Nàìjíríà ò lè tòrò Nàìjíríà ò lè tòrò. nàìjíríà ò lè gúnre àfi kẹsẹ ẹni tó pààyàn a gbọ́dọ̀ pa ni ìyẹn tó pa fún gangan gangan kò yé wa ẹtún wá fi ilé náà kún sẹẹgbàgbé pọ níléèwé iléèwé yẹn ẹ jẹ́ kó di tìjọba ẹ jẹ́ kán gbà lọ́wọ́ ẹ kó di tìjọba torí pé kí ni kò fi owó gidi kọ́ iléèwé náà ó ti fi yé wa pé tó fi lówó lọ́wọ́ ẹ lọ́wọ́ tán bó ṣe dá iléèwé yẹn lẹ̀ ọlọ́run ló mọ èèyàn tó ti pa tó ti fi ṣe sacrifice tó ti ṣe tó ti fi wọ́n ṣe ritual kó tó kọ́ iléèwé náà àfi kẹ́yìn ìjọba gba iléèwé náà lọ́wọ́ ẹ̀ ṣẹ̀wárí hòtẹ́ẹ̀lì tẹ́wárí yẹn tẹ́ bá lè fi ṣe library fún gbogbo nàìjíríà àbí kẹ́ fi ṣe mission kan tí gbogbo èèyàn ti máa lọ wò nǹkan àfi kẹ́ gbà lọ́wọ́ ẹ̀ o ẹ mọ́ wàá gbàgbé gbogbo àwọn tó bá ṣerú ẹ̀ ẹ̀túnmọ̀ wọn ẹ̀túnmọ̀ mú wọn lọ àmọ́ o kò sẹ́jọ́ lọ́wọ́ wọn ẹjọ́ àwọn ìjọba wa ni torí pé ńgbà tí wọ́n sọ̀rọ̀ kidnapping wọ́n sọ̀rọ̀ àwọn tó ń ṣe ritual ní nàìjíríà wọ́n ní ó yẹ ká ní òfin tó máa dè wọ́n tí àfi ní rírú ẹ̀ mọ́ wọ́n gbé gbogbo òfin yẹn káàkiri kò sí ìjọba tó fọwọ́ sí i ńgbà tó jẹ́ pé ẹ̀yin tẹ́ pera yín ní gọ́vnà ọ̀ndà àwọn lọ́wà àwọn náà náà ń fi yàn so nǹkan fún yín àwọn lẹ máa lọ bá tán máa fi àwọn èèyàn sògùn ó fún nítorí pé ẹ fẹ́ contest ẹ fẹ́ wọlé ẹ fẹ́ contest ẹ fẹ́ wọlé àwọn náà náà máa lo gbogbo àwọn páàtì èèyàn tó ń kú àwọn náà náà ń lò ẹjọ́ ń lò wọ́n ni àtẹ̀yìn àtàláfà àtẹ̀yìn aláwo àtẹ̀yìn christian ẹ̀yin gbogbo yín náà lẹ́ ń lò papọ̀ ẹ̀yin lẹ́ níṣẹ́ burúkú yìí lọ́wọ́ yín títorí ẹ̀ ní àwọn gọ́vnọ̀ àwọn mínísítà àwọn gọ́ọ̀mẹ̀ntì nàìjíríà ó difficult fún wọn láti fòfin di àwọn olóògùn nàìjíríà ó difficult láti fi de òfin de àwọn àwọn pastors ó difficult láti fi òfin de àwọn gbogbo àwọn ẹlẹ́sìn torí pé ẹjọ́ ń jẹun ni ẹjọ́ ń wo àbòsí ni àwọn lẹ́ ń lọ bá lóru àwọn àwọn gbogbo ẹ̀yin politicians tẹ́ lágbára láti fòfin dè wọ́n àwọn ológun àwọn àwọn religion leaders náà lẹ́ ń lọ bá ní underground àwọn náà máa bá yín jí èèyàn gbé wọ́n á jí arúgbó gbé wọ́n á jí ọmọdé gbé wọ́n á fi ṣe nǹkan fún yín torí pé kẹ́ lè fi wọlé ẹlẹ́kejì sógun láyé ni ó dìgbà.